فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما فلا ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الصفا والمروة من شعائر الله بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إلى يوم الدين أما بعد بتي أدي دكتور دكتور شو الله البركة ولي ولدي láwa ká tó bẹ̀rẹ̀ ààrẹ ààrẹ Ramadan òun náà ni àyà yìí ìta dé lórí ní ọbẹ̀ láti sùn síwájú kí ààrẹ tó bẹ̀rẹ̀ inna as-safa wal marwata min sha'airillah faman hajja al-bayta aw i'tamara fala junaha alayhi an yatawafa biha wa man tatawwa'a khayran fa inna Allaha shakirun alim ẹ̀bẹ̀ ni a ti sùn ẹ̀bẹ̀ náà láti dìde lónìí pẹ̀lú ìgbọ́lọ́n ọ̀bẹ láti bẹ̀rẹ̀ bí even nine lọ́hàlì hajj àti sọtúmọ̀ àwọn mọ̀fàdà tó wà nù àyà yìí أو فاطر طبعا أدي به فلا جناح عليه أن يتوفى بهما أريد أن أصل منك الاعتمار أمي بلادوا كن جبه سأذكرنا الزيارة أبي مطلق القصد ونكين ربين كان الله بكين وكان لا سبيتا أصلا أدروا زيارة أدروا بدوا وقتلوا دوا ونلو فون ونلو عمر فون ونلو اعتمار فن لقد سمع ابن معمر حين اعتمر مغزا بعيدا من بعيد وضبر وضبر نقل سما ابن معمر حين اعتمر آه، عن عجاج ان ان اني عمر بن عبيد الله القرشي بعده عمران لقد سما ابن معمر حين اعتمر مغزا بعيدا من بعيد وضبر ان ابن معمر وتون وتون نقص وتون قاسي نقص ابن معمر حين اعتمر nígbà tó ṣe ọmọ tó ṣàbẹ̀wò tó wá bẹ̀wò tó wá bẹ̀ àwọn èèyàn wò tó lọ síbi tó lọ tó lọ bẹ̀ wọ́n wò. manzan ba'idan min ba'idin wa dabur dabur dabur ni jamal ba'ir qawaim hol yafid kí alba'ir rankumi kó kó àwọn jọwá kó qawaim rẹ̀ jọ àwọn ẹsẹ̀ rẹ̀ jọ báyìí yafid kó fi lè bẹ́ so ìyẹn ni pé dára sọ ni pé hẹ́nà ìtàmàr tó bí hẹ́nà ìtàmàr. ẹ̀tàmà ìbìmọ̀ yánà ṣe nazar nígbà tó bẹ àwọn ọjọ́ tó bẹ̀rù tó bẹ̀rù owó so alajaj sí ṣe yàrá inú ni bẹ́ẹ̀ náà gánà rúbà tó alajaj so torí pé wọ́n ṣẹ̀mí ní àsìkò tí wọ́n fi ọ̀rọ̀ ṣe hujja tó yẹ pé kéèyàn na kí èdè wọn tó bàjẹ́ يا سيدي ما على فطية سي هجرة على على على على الأصح وعلى الصحيح نعم ربط بن العجاج قدم يمسك بخمس سنين قبل انقراض آه، المئة وخمس سنين المئة وخمسين so ربط بن العجاج قدم كوش من فاشي السيبات في أصوش تجاجي سنقراض تو تو قاري نعم fàlá junaha alayhi an yatawwafa bihima adisotuma junah ẹ̀rọ náà ni pé wọ́n máa ń lọ fún nǹkan tí ò sí fún nǹkan tó tọ́ láti ṣe wọ́n máa ń sọ pé fàlá junaha alayka an tafala ìyẹn ni pé kò sí láti pé kó ṣe nǹkan báyìí fàlá junaha alayka alla tafala ìtumọ̀ pé kò sí láti pé kó má ṣe ìyẹn ni àtàdé al-kabir tí wọ́n ọrùbá tó bọ́ ọrùwà ọrùwà ọrùwà tó gbọ́ yìí tó sọ pé tó wá sọ fún ó rí i pé nínú àyà yìí pé ìtumọ̀ fàlájọ́nà àlẹ́yìn àyìn àtọwáfá tó dọ́ yẹn ń bẹ̀ ni pé ah, tọwáfà bí ìṣe sáàyò tọwáfà bẹ́ẹ̀ náà sọ́fà àlùmọ́rọ́ abáyé náà sọ́fà àlùmọ́rọ́ àṣàyè bẹ́ẹ̀ náà sọ́fà àlùmọ́rọ́ akókè ṣe ọ̀ràn yẹn tó ń dọ̀jọ́ pé ah, kèké òsílẹ̀ pé kéèyàn ò tó dọ́ yẹn nù kò sílẹ̀ pé ẹ̀yẹ́ nìkan ó tọ́kẹ́ yìí ó ṣe tọ́wá fún kí wọ́n sì sáré lọ́yìn náà sọ́fà tó máa láyìn tó gbẹ́rẹ́ nù wọn ò bẹ́ẹ̀ sí pé ọ̀ràn yẹn ni. ìgbà tó wá di pé ṣẹ̀rí ọlọ́run ọba ọ̀rọ̀ tó wá ń bẹ̀ ni pé ọ̀ràn yẹn ni okùn sọ ìgbà tó yẹ pé ìkan ìyàwó wa ru lójú wọ́n bẹ̀rẹ̀ náà nana Aisha rọ̀jà anha ọmọ mi náà Aisha rọ̀jà umm rẹ̀ ọmọ الصديق كان جاء خلفاء خلق خلفاء الناس النبي صلى الله عليه وسلم تيتا وانا ولا يريد آية صلى الله عليه وسلم وعن النبي صلى الله عليه وسلم رضي عنه وعن سائر الصحابة رضي اجمعين انا نعيش على وسقية آه، ليس كذلك ليس بس الدين يعني كي اي اي ليست دليلا على ترك الطواف على ترك السعي أو ليس دليلا في إباحة ترك السعي إنما كان ذلك يكون يكون دليلا على إباحة ترك السعي لو كان قوله تعالى فلا جناح عليه ألا يتوفى بهما أنا عائشة تقول رضي الله عنها tó bá rí pé ọba rí bó ṣe wí ni ntí ọba wa nu aya wọn bá sọ pé fala Fala junaha alayhi àyìn àtọ́fà bihima ìyẹn ni pé ń tọ́ dọ́yé òun ó wrong ẹ̀nà Aisha sọ bẹ́ẹ̀ fún wọn lọ́dọ̀ aláàánú jẹ̀mí wípé ah, tọ́bẹ̀ pé tí wọ́n wá ya ni alayhi bihima so batten wọn ò ti rí ba ti so so that látara bẹ́ẹ̀ eh, látara bẹ́ẹ̀ tí wọ́n bá sọ pé ọjà ń bí àyà yìí o ọ wà nù mushaf Ubay ibn Ka'b wípé fàlájò náà àlẹ́ aláyàtọ̀ fàdìhìmá bákan náà Ibn Abbas ọ̀dọ̀ àtọ̀mọ́ àtọ̀ dára látọ̀dọ̀ wípé Ibn Abbas kánà yàkàrà kọ́lá ọ̀tàlá fàlájò náà àlẹ́ àyàtọ̀ fàdìhìmá yọ̀ká pẹ̀lú pé fàlájò náà àlẹ́ aláyàtọ̀ fàdìhìmá. Eh, bákan náà wọ́n gba arú ilé ìwà ọ̀rọ̀ ìwà látọ̀rọ̀ sọ̀hábí anas rọ̀jọ́ ọ̀la àná anas mọ̀mọ́ ní kọ́dọ̀ ọ̀la àná jẹ́yìn ìdáhùn mi yí pé in tó wá látọ̀rọ̀ min sàmáì eh, ibn abbas أو كان يكثر من من روايات من من روايات عن ابن na من غير سماع so ima ma sọ pé ma ń dàgbà látọ̀dọ̀ ẹ̀dùn àṣàbí kan tí ó sì dán kan tí ó sì dán látọ̀dọ̀ rẹ̀ tí ó sì dán kan látọ̀dọ̀ ẹ̀dùn Abbas lọ́dọ̀ ọ̀làǹdẹ̀ anihun ansai sahaba bákan náà tí wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ náà anas lọ́dọ̀ lánà lẹ́sàt bímọ gbóòtọ̀ wọn lẹ́sàt bímọ fúdọ̀ ibi tí àwọn onímọ̀ tó fẹsẹ̀ mú látọ̀dọ̀ àwọn onímọ̀ hadis. so tòun ti bẹ́ẹ̀ tó bá yẹ kó tẹ̀ wá ní mustapha náà ibnu tọ́bára bíi musaf ọba ibn kabi ọ̀dọ́ anhu ansa sọ̀hábàtì àbọ̀tì ẹ̀rìn ọ̀dọ́ ẹ̀lómi ìtàn sọ́kò nílẹ̀ yẹn náà sọkò rọrùn pé káfí kẹlẹ́ àtọ́wà sọ́hí àtọ́wà mọ̀tẹ́ àkọ́nà káfí lẹ̀ fún kẹlẹ́ àtọ́wà pé lánàá dèrè àsábàtà ọ̀nà passport táàmà pé ó rìn làbí òrin lẹ̀ tó ń di pé kẹkọ̀ọ́ àlùkẹ́rẹ́ àtúnṣáàvà náà nìyẹn تتصل قافية معارضة القراءات المتواترة قافية قافية تقو القراءات المتواترة لوقت ده تشابه تقرأ للمية جبا قرآن تفهم التقرآن tó ń ti pé àwọn onímọ̀ ṣe kìláàbù láàrin pé ìjẹ́yìn lè fi kìláàtù ṣáàvà ìjẹ́yìn lè fi ṣe ìdájọ́ àbí lè fi ṣe ìdájọ́ ìjẹ́yìn lè fi àkàmù àbí lè àkàmù kìláàbù bẹ́ẹ̀ ni ọ̀lọ́mọ àlùmọ̀lùkí àbá àbí làádàm dáàlì àdàm ṣe àdìbìlẹ̀ kìláàtù ṣáàvà fi alahkam àwọn mọ̀lẹ́kẹ́ rẹ̀ pé ìwọ̀n ló fi ṣe ìṣèjáde bẹ́ẹ̀ làwọn yìí náà. náà látara bẹ́ẹ̀ etí wọn gbàdúrà pẹ̀lú níbi ẹni tí àyà yìí ń sọ fún wa ni pé ìyẹn ni pé kò sí láìfí kí ẹni tí ń ṣe tọ̀wáàf tí ọ̀fà ṣe tọ̀wáàf tí ọ̀rẹ́ sáyò pẹ̀lú láàrin sáyò àti láàrin sọ́fà àti márùwà torí pé ní orí pé àwọn kan ṣe bẹ́ẹ̀ lásìkò jàhìlíyà nígbà tí islam ti ṣe lófin kò sí láì kókó ṣe kó ṣe tọ́wáfù kò sí láì kókó ṣe tọ́wáfù sáàbì àti kó ṣe tọ́wáfù láàrin sáàbì àti mọ́lúwà bákan àbí kó jẹ́ pé àwọn ẹni tó yẹ pé wọ́n ti ń ṣe wọ́n ti ń ṣe tọ́wáfù láàrin sáàbì àti mọ́lúwà lásìkò jàhìlíyà kọ́fẹ́ni tààbí mi lásìnàm láti pé wọ́n fi ń ṣe ìgbé tóbi àwọn àsìnàm àwọn èrè tí wọ́n ń sìn kò sí láyè fi ńgbà tẹ́ pé sáàmù ti dé tí wọ́n ti gbà sáàmù pé kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe tọ́wá kí wọ́n ti sáré báyìí náà sáfà wà lùmọ́rọ́ wá tí láyè ní sí èrò tí ọ̀dà tó ń ṣe látọ̀wọ́ wọn lásìkò jàhìlì yàn máa ìtumọ̀ ayà wọn kò sí tó dáa kí wọ́n ti tọ́wá filẹ̀. anabi sọlọ sọlọ sáà bẹ́ẹ̀ náà sáfà lùmọ́rọ́ wa anabi ṣe sáàyè bẹ́ẹ̀ náà sáfà lùmọ́rọ́ wa rọ́dọ̀ أن النبي صلى الله عليه وسلم حين قدم مكة فطاف بالبيت سبعا ثم قرأ واتخذوا من مقام إبراهيم مصلى وصلى خلف مقام إبراهيم ثم ثم استلم الحجر ثم ذهب الحجر واستلمه so النبي صلى الله عليه وسلم عندما ti tí من مكة مثلا dé mọ̀ọ́ká lọ́sàn-án sọ́nà àwọn ìmọ̀ tẹ̀lé wọ́n sì tọ́fà wọ́n sì sáré bẹ́ẹ̀ náà sọ́rí wọ́n sì tọ́wá fún ẹ̀tàn sì tọ́wá fúnlẹ̀ méje wọ́n á sọ pé wọ́n táàkiri ní màkọ́mì Ibrahim mùsọ́lá wọn káyà yẹn báyìí náà bí ṣe bọ́ sí ẹ̀yìn màkọ́mì bẹ́ẹ̀ dàtà káyà yẹn tán wọ́n sì yẹn náfìlà méjì ni. wọ́n ké sọ́tò eh, lẹ́yìn Fatiha níbi sọ́rọ̀ àkọ́kọ́ wọ́n ké sọ́tò eh, eh, kafirun lẹ́yìn Fatiha níbi sọ́rọ̀ àkejì níbi wọ́n ké sọ́tò kólóhùn Allah lẹ́yìn ìgbà yẹn wọ́n tún lọ wọ́n tún padà síbi akínátìǹkì alhaji al-aswad fún mùsùlùmá wọ́n fọwọ́ kan anábì fọwọ́ kan sallallahu alaihi wasallam anábì fọwọ́ kan sallallahu ẹ̀ bẹ́ẹ̀ ìsìlámà wáyé làmásáhù wọ́n fọwọ́ kan wọ́n pé wọ́n lọ zamzam bá padà síbẹ̀ wọ́n fọwọ́ kan. náà lẹ́yìn ìgbà yẹn anábì wọn lọ sí òkè sọfà tí wọ́n wà wọ́n gún òkè lọ. anábì sọ fàkọ́lá anábì sallallahu alaihi wasallam nabda'u bìmọ bàdà Allahu bihi àwọn òfin tí Ọlọ́run fi ṣàkọ́kọ́ sí àkọ́kọ́ níbi sáàrì táwọn fẹsẹ̀ láàrin sọfà tí wọn wà yìí níbi ìrìwáyà mi ibda'u bìmọ bàdà Allahu bihi ẹ fi tí Ọlọ́run fi ṣàkọ́kọ́ ní kẹrì ṣàkọ́kọ́ nítorí Ọlọ́run fi ṣàkọ́kọ́ níbi ayé ayé náà nìkan as-safa inna as-safa wal marwata min sha'irillah so látara bẹ́ẹ̀ bá nàbí ṣe bẹ̀rẹ̀ sọ́lọ́sọ́lọ́ alimam tìrìmìlẹ̀ rahmanullah wọ́n ní látara bẹ́ẹ̀ ọdẹ tọ́ba àti àwọn onímọ̀ ntí ntí ó ṣèkún lọ́dọ̀ àwọn onímọ̀ tó lọ́dọ̀ àwọn onímọ̀ ni pé wọ́n á máa ẹ̀ sọ́fà sọ́fà lè wọ́n ti máa ń bẹ̀rẹ̀ sáàyò ẹni tó bá lọ lè bẹ̀rẹ̀ sáàyò láàrin láti tó bá bẹ̀rẹ̀ sáàyò rẹ̀ níbi marwa inú masal ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù níbi marwa so láyé ìdílé ọ̀gáàlìkì. لا يجزئ ذلك يبدأ السعي من جديد فيبدأ بالصفا في سعيه so yóò tún sáyé ṣe yóò lọ débẹ̀ láti sọ́fà torí pé ní anábìsọ pé sallallahu alaihi wasallam nabda'u bima bada Allahu bihi anábìsọ pé ẹni táwọn fi bẹ̀rẹ̀ ni àwọn fi bẹ̀rẹ̀ àwọn ṣe kíni àwọn fi tọ́lọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn fi tọ́lọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́nà sí kí ló dé tí ó fi wá tí sáyé òfin ní tóńtàn tí òfin ní correct tó bá lè bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́rùwà ìdáhùn ni wípé anabi sallallahu alaihi wasallam wọ́n ṣiṣẹ́ hajj wọn bí sàlàyé wájibù mujmal àṣẹ tí ọlọ́run tó papọ̀ fún tó palódindi wípé kó ṣe hajj so ntànàbí ti ṣe tó bá ṣe sallallahu alaihi wasallam tó bí sàlàyé ọ̀ràn àyàn tó wà mujmal lahu hukmu dhalika al-bayan al-mujmal lahu dhalika lahu dhalika lahu hukmu dhalika al-mubayyan al-mujmal gbàtọ́jú pé ọ̀ràn yẹn ni túmọ̀ sí pé iṣẹ́ tá a náà lè ṣe bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni gbàtọ́ ní nàbdà bí wọ́n bá dà lọ bí yẹn ni pé gbogbo tó bá bẹ́ẹ̀ ti sáyà àti sọ́fà tó máa wà náà kọ́ ọ̀bẹ̀ láti ibi tí ọlọ́run ti bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ náà rìwáyà rìwáyà tó wá pé ibda obi wọ́n bá dà lọ bí wọ́n ti àwọn àdòdì lára pé amúrù àṣẹ ni àṣẹ ni nǹkan yín túmọ̀ sí so ọlọ́run so kò sáyò rẹ̀ ṣe kí ni kò kò kò kò lálàáfíà àbí kó lọ́tún sáyò ṣe tí ó àwọn onímọ̀ ṣe àpẹẹrẹ nípa pé kí ni ìdájọ́ asafa asa'i bẹ́ẹ̀ asafa wal marwa ṣé rókùnù àbí ọ̀tún rókùnù ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ pé rókùnù ni ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ pé rókùnù ni wọ́n ní rókùnù ni torí pé ní anabi sọ pé sọ̀rọ̀ níbi hadith Habiba bintu àbí tajira ipe isaw anábì bá àwọn sọ̀hábà sọ pé ìsàrò ẹ ti sáré bẹ́ẹ̀ náà sọ́fà lọ́mọ́ra fa inna Allaha kataba alaykum sàyà torí pé ní ọlọ́run ọba ó ti ṣe lọ́nà àfihàn pé kẹ́sì sáré bẹ́ẹ̀ náà sọ́fà lọ́mọ́ra al-istidlal al-hadith hadith yìí hasan bi shawahidihi ní ẹ̀dá àwọn onímọ̀ hadith sọ shawahidi tó pọ̀ ó jẹ́ pé hadith lálàáfíà látara bẹ́ẹ̀ anábì sọ̀lọ̀ sàwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ al-istidlal bi hadha al-hadith min wajhihi ala rukniyati as-sa'i bayna as-safa wal marwa so ife hadith yìí tọ́ ṣe rí pé orígun ní sáyà àti kíni wọ́n ti eh, as-sa'i bayna as-safa wal marwa ọjọ́ orígun ọ̀nà méjì ni àkọ́kọ́ sorry anabi sọ pé sọlọ́fà is'a o ọwa ọ̀rọ̀ yìí wà látọ̀dọ̀ anabi sọ sọlọ́lọ́ sọlọ́ command tó pé ń túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni al-amru al-amru mujarrad min qara'inahu zahiruhu al-wujubu gbogbo èyíkéyìí àṣẹ tó bá tẹ́lẹ̀ tọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti látọ̀dọ̀ anábì rẹ̀ sallallahu alaihi wasallam tó jẹ́ pé ọwọ́ mujarrad min al-qara'in ọwọ́ mutlaq min al-qara'in ọwọ́ mursal min al-qara'in tí ó sí àwọn kankan ẹ̀rí kan àbóde àbí òǹdè kan tí yóò dé kò ní ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ní túmọ̀ sí ọ̀ràn yẹn ní túmọ̀ sí ọ̀ràn yàn ní túmọ̀ sí so definitely bàtí ó ti jẹ́ pọ̀lá ní túmọ̀ sí pé as far as bẹ́ẹ̀ náà sára kẹsẹ̀ kẹsẹ̀ mọ̀ bá kẹsẹ̀ pé tí yàn bá fẹ́ kó ṣe ń tẹ́ ọ̀dà àbí ṣíṣe ṣíṣe àìmáṣe ọ̀ràn yàn níwọ̀n kéde ní kẹsẹ̀ bẹ́ẹ̀ ni kẹsẹ̀ pé bẹ́yà kẹsẹ̀ ọ̀ràn yàn orígun orígun ní túmọ̀ sí. anabi tún sọ pé sallallahu sana fa inna allaha kataba alaykum hajja ìyẹn tó ń ti tàkìdù amúrùn kí àṣetọ́ inú inú ìmọ̀ usul al-fiqh kátàbà ìtumọ̀ ẹni pé ọ̀nà yẹn ni ọlọ́run sọ pé kutiba alaykum as-siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ààrẹ àkọ́kọ́ tá a fún mi pé ààrẹ sí ọ̀nà yẹn òun náà ní àyà yìí ọlọ́run ni wọ́n ti ṣe ọlọ́run bá ṣe ààrẹ lọ́nà yẹn ààrẹ Ramadan lọ́nà yẹn fún wa bẹ́ẹ̀ bọ́n ṣe ṣe ààrẹ lọ́nà yẹn fáyẹn tó ṣíwájú yín ṣé tàṣbíhù níbẹ̀ yẹn fífi ààrẹ tọ́lànṣẹ́làrán fi ààrẹ tọ́lànṣẹ́làrán lọ́wọ́ lórí fífi jọ ààrẹ tọ́lànṣẹ́ lọ́rọ̀ yẹn fáwọn tí ó ṣíwájú fífi jọ tiwọn ṣé níbi ìjọra yẹn ni àbí níbi adad àbí níbi iye tàǹdà ìlà fún alákọ̀ọ́lẹ̀ àti sọ̀rọ̀ ní àti bàtà tó àtàṣe àyàtà kan nínú àwọn ọdún tó kọjá àwọn ọdún tó kọjá lọ sẹ́yìn sọ̀rọ̀ yẹn wọn wà kíkà so then bẹ́ẹ̀ ni kátàbà àwọn olùmí sọ pé nínú àyà yẹn kí kátàbà náà nìkan láwọn ti kọ́ fìlà mahfud náà ṣùgbọ́n ah, ọ̀rọ̀ àhìrì ni pé ó ní pé kátàbà náà máa na àwùjàbà òjìbà kùtìbà àlékún ẹ òjìbà àlékún ọ̀lùzimtum wọ́n fọ́lùdọ̀ àlékún túmọ̀ rẹ̀ níbẹ̀ wàlá dáàdì kan gbàtà náà sọ ní àyà yìí pé ah, àwọn àtúntò قدر عليكم السعي فإن الله أوجب عليكم السعي فإن الله فرض عليكم السعي فإن الله ألزمكم السعي أو بالسعي من أولان سلام يقول كاشكين كاشي سعي بين الصفا والمروة ودلين ما تقول ركن ولا جه بين عبادة وقع النبي صلى الله عليه وسلم وسي سعي بين الصفا والمروة ده بحديث ممالكة أتي بي سو أتي حديث نينا tí ń túmọ̀ sí pé anábìsí fi ṣàlàyé àṣẹ tọ́lọ̀ ń pa àtọ́lọ́ ọlọ́run ọba rẹ̀ pé kó ṣe hajj fọlọ́run ọba àwọn nítorí bí ṣe tóbi mọ́ àṣẹ yẹn ṣe so ń nítumọ̀ àṣẹ ń ní ìdájọ́ àṣẹ yẹn tọ́jú ọ̀nà yẹn ìtọ́jú ọ̀nà yẹn nítumọ̀ tọ́jú ọ̀nà yẹn nílẹ̀ ni àṣà ìbẹ́ náà sọ́fà lọ́wọ́ lọ́wọ́ lẹ́nà pé so sáyọ̀ ìbẹ́ náà sọ́fà ń jẹ́ ọ̀nà yẹn ń jẹ́ rúkúnù. so ẹni tí nítumọ̀ sí kan tó bá hajjìrò lálàáfíà nù àbí kọ́ wá ṣe hajjìrò pé àbí kọ́ wá ṣe kínní kọ́ wá ṣe padà kọ́ dàbọ̀ padà sílẹ̀ kọ́ wá ṣe padà kọ́ wá ṣe yóò sàn yóò tún pẹ̀ràn tó bá yẹ kó bá ti bá yàwó ẹ̀ lásìkò yóò pẹ̀ràn so bí ọ̀rọ̀ ti bí ọ̀rọ̀ bá yàwó lásìkò náà yóò pẹ̀lú ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọmọ alùpùpù àmàlà wọn pé ọ̀tún ṣe ọmọ yóò ṣe orúkún yóò ṣe sáyò بدأ إمام شافعي رحمه الله طلع جميع يفهم شي سعي قدامي طبعا دي قدام سينا مكة so يوسف قيام يفهم قدام أسام نعم يا أيها الناس إن الله قد كتب عليكم حج إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو تمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإنما شاكر شاكر عليم لا ترى به اقول ní màsà pé rúkùn but alimá abu hanifa rahmanullah bẹ́ẹ̀ ni alimá ahmed rahmanullah rúkúnú náà náà pẹ̀lú ọ̀rọ̀ ní mọ́dàbọ̀ wọn but alimá abu hanifa rahmanullah wọn sọ pé wájibì ní wajibatul hajj ìyẹn pé tó bá filẹ̀ yajburuhu bid-dam yajburuhu bid-dam yọkàn kan lásán yóò fi di yóò fi di so tó kẹ́ inú tí wọ́n dá mú náà ní àyà yìí àyà yìí tó kẹ́ inú tí wọ́n dì mú náà ní àyà yìí ṣùgbọ́n ní kú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú náà lọ́tẹ̀wọ̀n ọmọtọ́hún. bẹ́ẹ̀ ni wọ́n gba alátọ̀dọ̀ ibn abbas náà anas bin malik pé àwọn pé kò ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n mọ́tọ́ tí àwọn ní pé ọ̀ràn yẹn ni rókùnù sí ló jẹ́ bẹ́ẹ̀ ni ìrora mi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ imam madhab alimam malik rahmanullah wípé ó ń tàn ẹni tí ọba ọba ọba ṣe tí ó fi ṣááyò bẹ́ẹ̀ náà sáfà níwájú alẹ́ so yóò kàn pẹ́ náà pé kí n sọ torí pé súnà nù náà súnà nù bí mo kàn ti fi lẹ̀ so ṣùgbọ́n ọ̀rọ̀ ń lẹ̀ so ní tọ́wà kọ́ọ̀lù tó wà mọ̀ṣọ́ ní mádàpọ̀ ni pé orígun òun náà sì ni ọ̀rọ̀ tí ìdọ̀dọ̀ náà bẹ̀rẹ̀ tó nínú. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يتطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم تطوع التطوع ما يفعله المؤمن من تلقاء نفسه من قبل نفسه دون من, من دون أن يلزم به من النوافل ما يفعله المؤمن من من تلقاء نفسه ومن قبل نفسه bìdúní àyìngílì zamadi ní tí ọkàn wo mùmíní kọkàn ṣe yóò jẹ pé wọn túra sí ẹkọ ṣe so nínú àná wa fèl wọn náà nìkan tàtọwúrò so tàtọwúrò tàtọwúrò ó ó ní kí ni wọn ti ń pè ẹ ó ní nínú àwọn àlùfáà tó wà mọ̀lọ́dífà fún súnà bó ti jẹ́ pé lọ́dọ̀ àwọn onímọ̀ ni wọ́n rí pé àwọn àlùfáà bọ̀ yàtọ̀ síra wọn ìyẹn lọ́dọ̀ fuqaha laysa inda al-usuliyyin gẹ́gẹ́ bí àlùmọ́ bá wọn bí ṣe gbẹ́látọ̀dọ̀ àbí tàmá ipe àbí ìṣàkóso fún ọ̀gbà tó ń bẹ̀rẹ̀ kẹ́sàn pé kí ni ọ̀rọ̀ yìí ṣe súnà mandub kẹkẹwà kí ni àtàlà rẹ̀ àbí ìṣàkóso fún ọ pé ẹ̀rọ ìpàtọ́dọ̀ wọ́n fún wa ní ìpátátọ̀ dàbí tamam pé àbúrò sáà sọ fún mi pé kò sí àtàlà àárín àwọn orúkọ wọn yìí nínú usul al-fiqh as-sunnah àyọkù náà jẹ́ túmọ̀ sí pé wọ́n lọ́ọ́ dáfẹ́ so ṣùgbọ́n pé tàtàrò jẹ́ kinní kan mọ̀ndóbò jẹ́ kinní kan rọ̀gìbà jẹ́ kinní kan fàdílà so ní hàdà inda fuqaha so a ti sọ mọ̀rọ̀dùfà tì nínú usul al-fiqh àlùsàlàyé tó bá jẹ́ bẹ́ẹ̀ tọ̀tọ́wù ọ̀yẹ́ náà ni pé túmọ̀ ẹni pé nǹkan tí àwọn ń ṣe tí ẹ sọ̀rọ̀ yẹn náfìlà náà ni náfìlò náà ti wọ̀ náfìlò náfìlò náà tó ń rọ́bà fẹ́ náà náà ti túmọ̀ rẹ̀ náà bẹ́ẹ̀ náà ni mandu musnun sunna nadbo fadila irshad àti abẹ́bẹ́ lọ àtọ̀sọ́dọ̀ àwọn tí wọ́n ti ń ṣe àtọ̀ láàrin àwọn orúkọ wọn yìí àtọ̀tọ̀rọ̀ lápẹ̀júwe òun ni lọ́dọ̀ àwọn màlìkí àti lọ́dọ̀ àwọn míì ما اختاره الإنسان ما اختاره الإنسان لنفسه من الأعراض النبوية انت يا شيخ فان رايا tó ṣẹ̀ṣà fún ayẹyẹ pé wọ́n máa ṣe ní wíìrìdì nínú àwọn ará àdánẹ́bì ni ó sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ará àdánẹ́bì kọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àbíkárà níbi kọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ kí wọ́n wá ṣe nínú àwọn àkàbù sọ̀bà tó lè ṣe tó wà pé wọ́n máa dún nínú òun yé máa ṣe ń rògbà so tọ́tọ́ lọ́dọ̀ wọn.

tó wá sọ fẹ́ pé ọlọ́run bá ti sọ pé ọdún sí ájú lánàá fún yín ẹ ṣe hajj o ẹ̀rìkú kataba ó ṣe fọ́rọ̀dọ̀ alaykum ẹ̀yìn kó fọ́rọ̀dọ̀ alaykum hajj wa alzamakum bil hajj wa alzamakum hajj wa ọjọ́ alaykum hajj ó ṣe lánàá fún yín ẹ ṣe hajj bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ mọ́ra wọn ó jẹ́ pé lọ́dọ̀ àwọn ní usul kataba in wọ́n dáfà fọ́rọ̀dọ̀ in wọ́n dáfà àwùjọba bẹ́ẹ̀ náà maktuba ní ẹni tí wọ́n bá ṣe istikọ́kọ̀ tí wọ́n bá fàyọ tí wọ́n bá fàyọ níbi mẹ́ta yìí maktub kitab anábì sọ pé kitabullahi qisas ọ̀rọ̀ yẹn ọlọ́run ọba níbi tó ṣe láàrin yín pé qisas ní tó ṣe fún lágbájá nìkan ṣe fún òun náà padà kutiba alaykum qisas fil qatla ọlọ́run ṣe lọ́rùn fún yín pé kẹsì kí ni tí ẹ bá ṣe fún yín tí ẹni tí ẹni tó bá فمن تطوع خيرا فإن الله شاكر عليم ضد أن تبات واسي عليكم شيء سنتم في موارد رد الله ọlọ́run ọba ṣáàkìrọ̀nù ọlọ́run ọba tí mo ń dúpẹ́ fún mi àdìsọ́ tó mo ṣekú síwájú ṣàìnà lọ ṣáàkìrọ̀nù àlùm tó sì ní mímọ̀ nípa ọdún kan ó ní mọ̀ ní nípa ọdún àwọn tí àti ẹnitani yẹrẹ da si nípa nípa nǹkan tó ṣe aláwọn bá ma ẹnitani yẹrẹ da nípa nǹkan tó ṣe aláwọn bá ma kọjú tani yẹrẹ da fa inna Allaha shakirun alim so táwọn tí wọn bá zọ pé shakirun alim ọkọ aláwọn bá lọ tí wọn dẹkọ nítorí pé aláwọn bá ṣe ẹni tó ṣe lẹsàn ẹsàn látọ̀dọ̀ rẹ̀ tó pé ntí mi làwázìmù ṣùkúrú nínú làwázìmù ṣùkúrú ni pé ẹlmọjàzà nínú àti máa ń jẹ ọ látara pé wal mukafa'a kéèyàn ó ṣe kéèyàn ó táyà lọ́rẹ̀ àbí kí lábẹ́ pé kéèyàn ó kéèyàn fún yàn kàn kéèyàn fi ṣe kéèyàn fi mọ̀ lórí pé a ah, n ti lábẹ́ ara ṣe ọlọ́run bọ́ ṣe sọ ń tàn lẹ́sàn ìtumọ̀ rẹ̀ ni ọmọ mi kọ̀ọ̀lọ̀ sàn ó sọ ń tàn lẹ́sàn. نعم يستطيع أن تقرض الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم aláwọ̀ bá ṣàkóso nínú àwọn orúkọ rẹ̀ ni aláwọ̀ bá bá tó máa ń dúpẹ́ ni aláwọ̀ bá tó dá wa tí wọ́n kò bùkátà sí bùkátà sí yóò bá ṣe aṣẹ́fẹ́ ara wa ni bá a ṣe àlájìyà rẹ̀ ọ̀nà kan sọ níbẹ̀ so that ǹgbọ́n torí pé èèyàn tẹ̀lé pẹ̀lú àwọn ọba ọlọ́wọ́ bó fi ló fi ara tòǹkẹ́ ọlọ́wọ́ dúpẹ́ fún yẹn ló fi wá sẹ́yìn alẹ́ sàn dáadáa ọlọ́wọ́ bá tó dá wa tí ó sì bùkátà tí ó yẹ pé látàn fàrúhó tọ́ àtòmùtẹ́yìn ولا ولا تضره معصية عاصم سبحان الله الله أكبر نعم فإن الله شاكر عليم إن الذين يكتمون wọ́n náà ni dájúdájú ọgbà àwọn ẹni tí wọ́n máa ń pa nǹkan tí wọ́n ń sọ̀kalẹ̀ wọn tó ń sọ̀kalẹ̀ fún fún fún wọn nínú àlùbáyé náà tán àwọn àlàyé àríyé àti àti ọ̀nà máa wọn náà ọba òun náà ni àlùbáyé náà tó ní àlùhódà àlùhódà òun náà ni àlùbáyé náà so mẹ́mbà di takid so that láàbù méjèèjì yàtọ̀ láàbù ti takid ọ̀rọ̀ yẹn náà ni kó tún fi lówó ẹ̀mí sí kó tún fi lówó ẹ̀mí sí kó tún fi lóyún lẹ́mí sí. على بعض ما تكرر تقرر ما تكرر تقرر انت بقى ريبيت تون تون ريبيت تون ريبيت كان شيء تقرر ايش كان يونين ان الذين ما ان الذين يكتمون ما انزلنا من البينات الهدى ما انزل اوتو في غير القران àtọ̀sí pé àǹkà koran ká sọ ní èdè lára pé iná nàbí ní ẹ̀kútù mọ́nà máa anzalnahu torí pé má ismu sila ni ismu موصول mosul ismu sila wọn ni wọn ṣe wọn bí wọn ṣe ń pè ó láti ní aib tí ń jẹ́ domir tí wọn máa da ọkọ̀ làrú síbẹ̀ náà aib yìí sọ tó bá ti wà láti sọmọ sọ tó bá ti rẹ pé wọn ti ọ wà láàyè tí wọn fún fatiha pẹ̀lú fẹ́lò tó yẹ pé ámìlù ámìlù náà sùn yẹn àwọn fẹ́lò àdéwàsù nínú èdè lábẹ́ wọn sábà máa ń pa aib rẹ̀ dọ̀míwò rẹ̀ inú rẹ̀ inú ẹ̀rí rẹ̀ ni áyà yìí. إن الذين يكتمون ما أنزلنا من البينات wọ́n sọ pé ما أنزلناه ما انزلناه so أترى به والخطا عندهم كثير من جلي في عائد متصل متصل في عائد في عائد متصل إن انتصر بفعل أو كمان كمن يحب كمان نبذ يحب الإمام ابن مالك صار نقرأ مسألة يفهم أصلا ندم يوم so, والحذف والحذف عندهم كثير من جلي أي عند عند العرب وعند النحاة عند العلماء كثير اللغويين النحاة يعني أنت ما قد قد عند ونو قيد لا ما رتي أما أما واه إن انتصب في أبدا قوات الدار أرى نكون نصبه أرى نصبه نكون نصبه أنا منصوب بفعل قالوا فعل أبي وصف كمان وما كجوا رحمه الله كمان نرجو يهب يعني قال سأقول كمان نرجوه man narjuhu yahab ọ̀nà àwọn sọ pé lákòjú àti wọn fẹ́ má pèjú ẹni tí wọ́n sọ wá pé tó wà ṣáájú lọ́dọ̀ wọn wọn kà man narju yahab wọn sọ pé narjuhu látara bẹ́ẹ̀ hadith sahih pé anabi sọ pé sọlọ sọlọ nahnu ma'ashara al-anbiya la nurathu ma tarakna sadaqa àwọn táwọn jáwọn nábì ọlọ́run bá nábì sọ́bẹ̀ fún ọmọ wọn as-sayyida batul fatima wípé ìrọ́mọ ni ó àwọn táwọn jáwọn nábì ọlọ́run bá àwọn táwọn jẹ ànábì ọlọ́mọ alẹ́ ìmúṣọ́ tó sínú àdùnnà ẹ̀yìn àwọn ọ̀kín jogún wọn àwọn sorry wọn ọ̀kín jogún àwọn máa tàràkìná sọ̀dàkọ̀ máa tàràkìná sọ̀dàkọ̀ ní táwọn bá fi ilẹ̀ sàárà ni fáwọn àná náà máa tàràkìná máa mọ̀ọ́sọ́lù ni mọ̀ọ́sọ́lù ismi ni o kìí so torí pé dọ̀míìrù tí wọ́n dọ̀míìrù ń bẹ̀rẹ̀ ń tọ́jú kí wọ́n parí ni pé ọ̀ mọ̀ọ́sọ́lù بفعل فعل طبعا ترجع عامل الناس بسبب قلنا تركنا يعني كما تركناه كيف بقى الشيعة سوي كان ده كان وقت ما ندروا أما إنه صحيحين أبينا معايا إنه آية آية آية الله عن القرآن wọ́n fẹ́ kọ́ tọ́fẹ́ lójú ńjọ́ mi tọ́fẹ́ lójú wọn lójú àbí wọ́n fi dá lójú lẹ̀ wọ́n kàn án fi wọn ṣẹ̀rí lórí àwọn àna wọn àbí náà àdìsàn náà bí sọ̀sán wọ́n sọ pé náà ṣẹ̀rí ń tẹ́sí kí ni wọ́n kọ̀ fún kini kò fà náà ẹ ẹ abákọ̀jọ́ lánàá wò fún ní ọmọ ogun <laughs> so so that ma taraknahu ay alladhi taraknahu nitumana silan ismu ismu ismu mawsul mawsul har ismiyun o tí wọn parẹ otu ti wà ṣáà lọ́dọ̀ ètò wọn máa ń parí wọn dákọ rẹ̀ ó sì clear gẹ́gẹ́ bí ó sì clear bí ayé ayé ńlá ayà yìí inna alladhina yaktumuna ma anzalna min albayinat ay ma anzalnahu min albayinat wal huda bákan náà riwaya mi tún wá wá tó yẹ pé ẹni hada hada ọ̀ أفصحت عن هذا الضمير وأظهرت هذا الضمير تكون في ضمير مهم به هنا ما تركناه صدقة نعم إن الذين يكتمون ما أنزلناه من البينات ما أنزلنا من البينات الهدى من بعد ما بيناه للناس أولئك لعنهم الله لعن آه، من ما بيناه من من من البينات الهدى من أه؟ ayá آه، yìí آية ẹ̀rù آية. jẹ̀jẹ̀ lọ́jẹ́ fáwọn onímọ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ lọ́jẹ́ fáwọn onímọ̀ bó ṣe jẹ́rù jẹ̀jẹ̀ fún àwọn tó ṣíwájú wọn especially Abu Hurairah radiyallahu anhu as-sahabi al-jalil Abu Hurairah radiyallahu anhu. ọ̀nlọ́lá àyà kan fi kitabillah má àdàtọ̀ kan lọ sọ́rọ̀ lẹ́sọ̀ lọ́sọ̀ níbi hadith. tí èyí bá ṣe pé tí èyí bá ṣe pé àyà kan tó wà náà ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba wọn ọba ti sọ àwọn àhàdìsì rẹ̀ kankan fún un. òun náà ní aya ọ̀nà nà ó léwu ọmọ sẹ́lẹ̀ náà pé ayé yìí jẹ́ ẹ̀rí wípé gbogbo tí a bá mọ̀ kó fi jíṣẹ́ fi tí a bá mọ̀ jíṣẹ́ ń pẹ̀ bá ntọ́ bá mọ̀ ni o ntọ́ bá mọ̀ ni o bákan náà ẹ̀rí ewu lọ́jẹ́ fún yẹn kí wọ́n máa pa ìmàmá ìmọ̀tọ́nà bá fìyàn kí wọ́n pamọ́ ẹ̀rù lọ́jẹ́ kìí ṣe pé kí wọ́n ní mímọ̀ ọ̀kọ́ ní mímọ̀ ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run fún mímọ̀ ìmọ̀ sì wà ó sì àwọn onímọ̀ àwọn bẹ́ẹ̀ ń lù àwọn onímọ̀ mi náà ń bẹ́ẹ̀ lù ó lè má sọ̀rọ̀ pé kó kó sọ nǹkan mi ó lè má sọ̀rọ̀ pé kó sọ nǹkan mi tọ́lá pé ìdàkútàfà bẹ̀rẹ̀ rè mọ́kẹ́lẹ́ kọ́ mọ́kànyàn rárá o ṣùgbọ́n tí wọ́n ti béèrè إن الذين يكتمون أنزلنا من البينات والهدى من بعد ما بيناه في الكتاب للناس ó léwu gan ẹ̀rọ ń bà wọn ní ìmọ̀ o ní tí wọn bá ni o wọn ní kí wọn sọ téèyàn anabi sọ̀rọ̀ sọ́lọ́ sọ́lá ó ti wá nu súnà àlèmá ibn Majah àti àwọn súnà na àti ra hadith mi pé anabi sọ̀rọ̀ sọ́lá sọ pé من سئل عن علم من سئل عن علم يعلمه فقتمه ألجمه الله بالجام يوم القيامة من نار يا رب الله إيكي أنت بام من كان لفظه إيه أو أن أصلا الإمام ما جاء سو لفظه من يا تسيدي من كتم علما بلفظه من سوى نصنا منه إيمان ونصواجه من كتم علما ما علمه الله نعم أما من كتم علما يعلمه الله يعلمه هو سواء من سبحان الله يوجد أبو سواء عثمان بن من من كتم علما يعلمه أنت أنت إيك أنت ما مكان من من من سئل عن علم أنت أنت ما بير question أنت ما بير أنت مكان لوه أنت تبى ما يعلمه ثم فكتمه tó wá parọ́ pamọ́ tí ò wí jáde tí ò wí jáde. aljamahu Allahu biljani yawm alqiyamati min nar. ìjánu ìjánu ojú alama ìjánu ìjánu ẹsìn sùn láti tinú náà tàlùkìyàmọ yàtọ̀ ìjánu ẹsìn gẹ́gẹ́ wọ́n fi múyàn tí wọ́n bá fi ṣe wọ́n bá fi tí gbádùn ṣé kò lè pààyàn ṣé pààyàn báyà bí wọn lága ju ẹni tó lága lọ ẹni tó dára jù lọ láyé wọn bá fi ṣe ìjánu wọn bá mú ìjánu gidi wọn bá fi kíní wọn bá fi mú lọ́rùn wọn bá fi mú wọn fi dí lẹ́nu wọn fi kíní sọ tí inú náà yàtọ̀ tọ́jú nǹkan rẹ̀ kí á máa yàtọ̀ sí so tí inú náà yàtọ̀ inú náà tún á ní inú náà inú náà tún á ní inú tó kọ́ gbóná láyé nísìlá kan lọ́jẹ́ percentage kan lọ́jẹ́ nù seventy percent eh, ní ọ̀nà jahannam ìgbà wọn ti wá múlì jáàmù kan fún ọkọ̀ ṣọ́nà dẹ̀ wọ́n fi di ẹ̀ńtọ̀ lẹ́nu ọjà kìyàmù níbi torí kíni aljazau min jinsi al-amal látara kókó fi bá ń tó ṣe múlẹ̀ ayé wọ́n bèèrè ń tọ́mà lọ́wọ́ ẹ̀ ó sì ṣe kíni ó sì pamọ́ torí ayé torí ẹ̀gàn torí ipò torí owó torí obìnrin torí torí torí torí torí nínú ọ̀dọ́ ọ̀dọ́ nọ́ọ̀sì.

إليهم ما تريد تأخير البيان إلى وقت الحاجة تأخير البيان لكن إلى وقت الحاجة فلا قلت تأخير عن وقت الحاجة قلت تأخير عن وقت الحاجة إنما أخره إلى وقت الحاجة وهذا جائز النبي صلى الله عليه وسلم عند في أما أبين المؤمنات ولا في مكة وصدى النبي محمد صلى الله عليه وسلم مدينة رضوان الله عليهم àwọn àṣẹlẹm as-sahaba. ànábì ẹ̀dá wa padà fún àwọn kèfèrí sí ẹ̀sìn kan májàmú bẹ́ẹ̀ láàrin wọn pé ẹni tó bá wá láti máa ka sọ́dọ̀ àwọn àwọn ọ̀dà padà ẹni tó bá láti láti inú àwọn lọ́sọ́dọ̀ àwọn ní máa ka òun nílẹ̀ padà sọ́dọ̀ àwọn. nígbà tí wọ́n sọ́dọ̀ ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀ pé ash-shart májàmú tá a jọ sẹ́pẹ̀ ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀ àwọn onípẹ̀lẹ̀ ànábì lọ́nà wọn sọ̀rọ̀ pẹ̀lú ọkọ̀ ànábì lọ́kọ̀ sọ̀lọ̀ sọ̀lọ̀ ànábì sọ̀pẹ̀ sọ̀lọ̀ lọ́wọ́ sọ̀lọ̀ ash-shartu fi r-rijal májàmú ti bẹ láàrin mi pẹ̀lú yín nípa àwọn ọkùnrin kì í ṣe nípa àwọn obìnrin àwọn ọkùnrin tó bá wá láti nu yín láti nu yín o tó bá lọ́wọ́ wá dá fáwọn anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run wá dá wá wá sílẹ̀ mẹ́dínà á dá padà ẹ bí kìnìún ti bẹ láàrin wa májàmú ti bẹ láàrin wa ṣùgbọ́n ẹni tó bá látọ̀dọ̀ tiwa wá sọ́dọ̀ ẹ̀yìn dá padà yín ọkùnrin ẹ̀yìn kọ́ àyìnbá dàrá bí rahim allah ó ní kọ́tọ̀ allahu alisinatahum an an yukadibu aw an yukadibu rasulullah sallallahu alaihi wasallam ọlọ́run ọba di ahọ́n wọn ọ̀pọ̀ àwọn lẹ́nu mọ́ pé kí wọ́n ti sọ pé àárí ah, o tún kúrọ́ nígbà tún bẹ̀rẹ̀ lọ orí wọn yí fún wọn sí ọlọ́run ọ̀bọ̀dé kí wọ́n lè sọ. so àwọn onímọ̀ ṣe wá mu pé eléyìí min báàbí tó àkérè bayan ìlà waqtul haja إذا وقت الحاجة لا عن لا عن وقت الحاجة بكنا تخصيص من كليلي تخصيص ما شكل من كليلي كيس النسخ بتيكي أقول قنينا àbí púpọ̀ nù nínú nínú ọ̀ṣọ́lù nínú àwọn nínú ọ̀ṣọ́lù kankan nínú àwọn fàṣẹlẹ̀ wọn láti rí i pé àyà yìí nasco wọn yóò ṣẹlẹ̀ bí nasco ṣùgbọ́n àṣọṣẹ́ pé kìí ṣe nasco ṣùtọ́ gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ yìí sọ gẹ́gẹ́ náà ni من فضلات الشيخ العلامة أفاوى الشيخ فضلات الشيخ العلامة الشيخ محمد مختار الشنقيطي أما فنان الشيخ الشيخ الأمين الشنقيطي رحمة الله جميعا سوف تخصيص منه torí pé kò tí ì ṣẹlẹ̀ pé ànábì dá ẹnìkan padà náà obìnrin fún wa sallallahu alaihi wasallam kó tó wá di pé ànábì ọ̀wá dá àwọn ilé àwọn padà mọ́ ìyá ọmọ jẹ́ násìkò ìyá ọmọ jẹ́ násìkò náà وإن أتى ما خص بعد بعد العمل وإن أتى ما خص بعد العمل نسخ والقول مخصص جلي والغير مخصص جلي gbogbo ẹ̀rí tó bá ti wá dájọ́ bá ti wá tí wọ́n bá ti lò ó síwájú lẹ́yìn náà tó ní wá dípò rẹ̀ ó ti di násìkò fún tọ̀hún nù ṣùgbọ́n tí wọ́n bá ti lò tí wọ́n ti fi ṣiṣẹ́ tẹ́lẹ̀ ń bá wa èyí ló ń ṣe tàxísù ẹni يعني يعني كي أخذ بعض أفراد العام من عمومه من عموم العام فيبقى ما عداه في عموم العام يعني مخصص سوري لأنه التخصيص يعني لا وجه سوري لا شيء من بها يوم irú bẹ́ẹ̀ tó ní ọmọ tó ní mo bá wa ṣe bẹ́ẹ̀ tó ní mo tó bá ṣe bẹ́ẹ̀ wọn sọ pé àwọn pàmò náà ò kọ pàmò náà àbí onímọ̀ nípa àwọn ẹni yìí tó wọn fẹ́ bá sọ̀rọ̀ yìí àbí tó ń sọ pé tó ń retí pé kó wọn sọ̀rọ̀ yìí kìí sàn tó ń lè kìí sàn tó ń lè sọ fún. so àwọn ẹni tí wọ́n pé ńlá káyé jù wọn lọ lọ́yẹ kí wọ́n dọ̀rọ̀ tó ń lè sọ àbí tí wọ́n béèrè o àbí kọ́ṣọ̀n tẹ̀ ní béèrè ó ju lákàyè rẹ̀ lọ àbí tó wọn bá dáhùn sí lákàyè rẹ̀ ò ní gbé lọ́gbà jẹ́ fitinà fún mi ìyẹn kì í ṣe pọ́pà màmá eléyìí kì í ṣe pọ́pà màmá kò bá kò dáhùn question tó bẹ̀rẹ̀ question látàrí pé làákà ìrẹ̀lẹ̀ dé ìdáhùn iná. ọwọ́ àná asad pé hadith mọ̀kú إنك لا تحدث قوما بما لا يفهمونه لا لا تحدث قوما بما لا يفهمونه أتريدون لا لا تحدثون قوما بما لا يفهمونه أتريدون أن يكذب الله ورسوله so ṣé ẹni ẹ má bá èèyàn sọ̀rọ̀ ní tí wọn pẹ̀lú tí wọn lè gbọ́yé náà tó hadithuna náà tó hadithuna náà tó yọ̀nà láàfin àmọ́ náà àtòlódún náà kádà bá lọ́wọ́ rasulu. bí riwaya mi asar mi ọjọ́ mẹ́rin náà pé ẹni náà látọ̀ hadith kọ́ ọmọ ìjọba látọ̀ àdúgbò illa kana illa kana fitnatan lahum. ǹjẹ́ tá a kọ́ta هذا من القراءة هذا قراءة نبينا كيف قرأ النبي صلى الله عليه وسلم كيف شيطان كيف قرأ النبي محمد صلى الله عليه وسلم الإمام الإمام الإمام الإمام البخاري رحمه الله ذكره ذكره معلقا في كتابه الصحيح عن قسم تمام معلقا بصفة الجزم بالتمام في كتاب العلم سو الإمام ابن حجر رحمه الله تانتو فتح الباري لم يصله ọ̀làm yẹ kùrù mẹ́nu wọ́n sọ́là hù so kana ẹ̀ma mi hajjara sọ pé nǹkan kan wọ́n sọ wá sọ yẹ ìran alhadithu lam yakun bi marfu ẹni ba lam yakun bi marfu ẹni ba bi marfu ẹni ba tata ṣùgbọ́n hadith mọ̀kú tó sì tó sì fẹsẹ̀ múlẹ̀ irú eléyìí náà kì ṣe pé ó ní máa pàmò bákan náà nínú tó nínú mùsùlùmí láti àyà yìí àbí náà àwọn mọ̀kànjá àtọ́jọ́ sọ́tọ̀ ara ìpẹ́kẹ́nu tó sì láwọn ẹ̀rí jẹ so òun náà ni pé ẹni tí wọ́n bá jẹ́ àwọn alùkàlámù àwọn onímọ̀ sọ pé àwọn alùkàlámù ẹni tó lè jiyàn lápèjúwe àwọn ẹni tí wọ́n fẹ́ sọ ọ́ dèbàjẹ́ wọ́n ní ẹ má kọ́ ní ìmọ̀ jádàlì ìwọ tọjọ́ ń súnà lápèjúwe tọjọ́ súnà tọ́lá ń fi ìmọ̀nà fún ọ má kọ́ ní ìmọ̀ jádàlì ìmọ̀ jádàlì ìmọ̀ jìdàlì ìmọ̀ tí a máa fi ṣe mọ̀nà dọ́rọ̀ torí pé kọ́ máa lo ńlòkulò kọ́ lo ègéèsì òdodo kọ́ padà wá geesi ègéèsì òdodo àti ègéèsì àwọn ọlọ́run tọ́lọ́n fi ojú wọn tọ́lọ́n fẹsẹ̀ àwọn ojú ọ̀nà bisimilayi muhammad eléyìí sì pé nígbà kìtìmọ̀ kọ́dà kọ́ wá dọ̀tún kọ́ wá kọ́ wá ní other times àbí kí kúrò àwọn wá wọ́n kọ̀ wọ́n. náà náà ó dá kí wọn mà táyà ẹ bá wà fún yàn jẹ́ pé àwọn onímọ̀ sí àpẹnu pé ìjọ tó kí wọn mà ìjọ tó fẹ́ràn kọ ìjọ tó kọ̀ọ̀kọ̀ àkàlọ́pọ̀ tọ́ àkànníkò tọ́ àkàs tafsir والقول في جواز الاشتغال به على ثلاثة أقوال فما الصلاة والسيئة حرما وقال قوم وقال قوم ينبغي أي علماء والقولة المشهورة الصحيحة جوازه لكامل القريحة ومعرفة السنة والكتاب ليهتدي به إلى السواد أنت الإمام الأخضر صلى الله عليه المرانق أنت ọ̀rọ̀ táwọn ẹbí táwọn onímọ̀ kan síbi ọ̀rọ̀ tí wọ́n sọ nípa pọ̀ tọ́ kéèyàn kàbí kéèyàn tán. wọ́n ní alkhulu fi jawaz bí ṣègáàlì bihi aláfàlásà tí ọ̀rọ̀ mẹ́ta làwọn onímọ̀ sọ nípa kéèyàn sọ tọ́ kéèyàn kọ́ máa ti kàbí ọ̀tọ̀ tọ́ kéèyàn kọ́ yàn bí kéèyàn فضل الصلاة والسيوط حرم وقال قوم ينبغي أن يعلم الإمام سيوط الإمام النووي الإمام النووي سواج الإمام النووي وسقيق الطاقة وقال منطق يعني رأيتي الإمام النووي الإمام سيوط سقيق تنتسيم أنا نقول ذلك وقال أنا رزقت تبرع في سبعة علوم ọlọ́run fún àwọn ní tabahur ọlọ́run fún àwọn ní tabahur alimami sọ̀rọ̀ tí mo sọ níbi àwọn ìmọ̀ méje kan so anahu sọ fún sasọ àwọn ọmọ yẹn kankan báwọn البيان البديع البيان المعاني البديع فنون المنطق فنون كمية تعرف سو بين سامع يوسف سامع يعني لقد تعلمت شيئا في علم المنطق من علم المنطق في الصيدة أنا تكون كان كان إنه إن ده تنا كده أنا كم منطق أنا قد دين منطق فلما سمعت أن أن النووي أن الإمام النووي حرمه حرمه أبي ذهب إلى تحريمه ألقى الله كراهيته في نفسي nàtàn dọ́kítà alimami náà wáyé sọ pé ah, èèwọ̀ ní kí n ọkọ rahmatullahi rajani ọlọ́run bá ní káwọn kó ọlọ́run bá fi kó ìrẹ̀lẹ̀ sáwọn lẹ́nu. wọ́n ní àwọn wá gbìyànjú káwọn kọ́ ìmọ̀ hisab arithmetic mathematics ọ̀dọ́ àwọn ti táwọn bá ti gbìyànjú káwọn kọ́ báyìí dé àwọn ti gbàtẹ́ pé àwọn bí ìgbà táwọn ń dé òkè àbí nǹkan ìyẹn ni pé ọlọ́run ti fàtò fún bí اوكي عفاري عفاري توان لأن عفاري من سيد وسام الإمام أحمد الإسلام بالسلام وقي فابن الصلاح والسيوت حرما بين عوني ما لنا إمام الشيخ سلام تيمية تعامي رحمة الله جميع توليقين توليقين الإمام الإمام ابن تيمية رحمه الله تدل على المنطق توليقين ما منطق قال عما جاء لمين لأنه جاء منطقي نعم منطقه أقيم رأي النادى رحمة الله جميع وقال قوم ينبغي أن يعلم أو كان سفك وسنتبه تجينا معه ọdọ ẹlòmíì bá lára ẹlòmíì tún ṣàṣejù ń bi pé ó yẹ kí wọn mà ọ̀nà rẹ̀ Imam Ghazali ó ní máa ń làm yàlàm ẹlòmíì mantiq ẹni tí wàá ti mọ mantiq la yusaqu bi ilmihi la yusaqu bi ilmihi ah, ọ̀hún ní gbára lé màá rẹ̀ ẹ̀yìn tó aṣọ tuntun wọ̀ ọjọ́ <laughs> kí alẹ́ máa ń bẹ pẹ̀lú ẹ̀rọ àmọ́ fàánù ọ̀dọ̀ rẹ̀ yẹn níbi naqd al-mantiq ọ̀rọ̀ so ayọ̀ bùkátà sí tẹ́ntọ́ bá ní kọ́ náà tó ń kọ́ máa kíní kò bùkátà sí ṣùgbọ́n tí ṣe wàlkọ́ọ̀là tó mọ̀ṣúra tó sọ̀hìyà afáwa ní ọ̀rọ̀ tó gbajúmọ̀ tó sì lára àfíà náà ọ̀rọ̀ wọn jawazuhu likami alqariha ọtọ kẹn tí ó bá pé láàka yìí kọ́kọ́ mọ́ntẹ́k alqariha alákùlù ẹni tó bá láàka yìí ọtọ kọ́kọ́ mọ́ntẹ́k

wọ́n sọ pé àwọn mọ̀kàdìmọ́ tọ̀ǹtẹ̀kẹ́yà àwọn fọ́mùlà amẹ́ríkì ni wọ́n ti ń pè mọ́ntìkì àkíyà lọ́jíkì ọ̀nà ń pè àwọn fọ́mùlà lọ́jíkì yẹn wọ́n ní kàkàwáìdà rẹ̀ àdéyà gẹ́gẹ́ bí àwọn fọ́mùlà mathematics ni ìdàrọ̀ kápítàhà tarkiban sahihan asab ìdìnnà tó bá ti tó ṣe mistake tó ṣe bó ṣe kó ṣe ó rí i pé nàtíjà tó mú ọ̀dà tó bá ti gbé fámúlà àgbàgìrì mathematics ansa ní sèkìmù bẹ́ẹ̀ náà ni mukadimat mantiqiyya àwọn fàtà sheikh alama sheikh alama rahmalah àwọn rí pé tó bá sì pé kí n kọ́ ọ̀nà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kẹta náà ni ọlọ́tàn ní ọ̀dọ̀ wọn so wọ́n sọ pé mantiq lam kana al al-awayil fẹ́rẹ́ nàn àwọn mùsùlùmí àkọ́kọ́ wọn ò bùkátà sí mọ̀ mantiq torí pé lámì akọ́mọ̀ tẹ́lẹ̀jọ́mọ́ yẹn ṣe fìdí ààrẹ hàn so kò tẹ wọn mọ́mọ́ tẹ̀kì yóò náà ló ti bẹ̀rẹ̀ wọn ò tẹ́lẹ̀jọ́mọ́ yẹn ò ṣe ó bẹ̀ wọn náà sì bá àwọn ẹ̀ṣẹ́ sí wọn náà ṣe bẹ̀ sí wọn lá ṣùgbọ́n láyìn ìgbà tí o tó ti wá ṣe tí wọ́n ti fún akálẹ̀ mùsùlùmí wọ́n ní wọ́n rí pé àwọn afá mùsùlùmí kò yẹ kí wọ́n má ṣe kí wọn kò yẹ kí wọ́n má mà torí pé ó wà á dé á láti ṣe ìfhàm lẹ́yìn àná òun ló wà láti pé kí wọ́n fi dá kí wọ́n fi borí àwọn àwọn tó jẹ́ pé lọ́jíìkì wọn máa fi ń sọ̀rọ̀ wọn ò gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba dọ́ wọn ò gbọ́ ọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú àwọn fàlásì fàǹtàn kọ́ra ní ọ̀jọ̀dán yẹn àwọn philosophers ọ̀tàn tó ní lórí pa wọn gẹ́gẹ́ bí mọ̀tẹ́sílà ọ̀jọ̀ yìí kàn jẹ́ mùsùlùmí so nítorí pé irú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó fi ṣe kíní kó fi kíní sọ̀rọ̀ ó fi yóò dálákẹ́ tó pé kọ́ tó pé kíní náà kẹrẹ wà pé wọn ò dán tó ń sọdán nígbà tó ń kí àwọn sọ pé wọn ò gbàkọ́lọ́wọ́n bá ń bẹ torí pé wọn ò rí kí wọ́n tó dà torí pé òrọ́ làwọn làákàyè rẹ̀ nǹkan tó onílàákàyè báyìí onílàákàyè onílàákàyè onílàákàyè àlọ́ onílàákàyè níbo onílàákàyè rẹ wa sórí orí nígbà tó ti rí ọyẹ kọ̀ọ̀kọ́ mọ̀ pé ọyẹ kò bílẹ̀ kó onílàákàyè nù bọ́ọ̀ wá ẹnìkan ní ṣe tọ́jú pé tọ́ òun náà lọ́lọ́run àbáyọ kọlẹ̀ mọ̀pẹ́ lọ́ọ̀ bá ń bẹ̀. àpèjúwe mi ẹni tó bá lọ́ọ̀ ní làákàyè fún fọtí bàbá fún fọtí ló ṣe wáyé kíkà kí ló dé oúnjẹ ìrora ni oúnjẹ ìrora báwo ló ṣe máa gbọ́n kó oúnjẹ ìrora òun náà nínú oúnjẹ ìrora sẹ́ẹ̀ ìdúró bò náà sórí ìrora ni alam ti sọ sórí orí orí ṣùgbọ́n orí pẹ̀lú orí bẹ́ẹ̀ náà ní sọ ayọ́kọ́ lè máa pé so wọn bá ẹni tó àfọ́dé tàn pé ọmọ rẹ ni àbí ẹtọ́jọ́ bí ọmọ rẹ ni o àbí ẹni tó rí pé ó lè mú <laughs> àbí kò jẹ́ pé tọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tó sẹ́yìn ọlọ́run ọ̀fẹ́ ràgàbọ́ <laughs> <laughs> ọ̀gá ọ̀kọ́ sànùwà so ní kúkúrú irú eh, irú ọ̀nà yìí tí tí mo ní kẹ̀kẹ́ tẹ̀sí nínú ilé ìsọ̀dánrú tí ọkàn wa pé àfáwà dr sharaf ṣe lọ́dún ọ̀ṣọ́ ẹnìkan tó ń ṣe pé wọ́n lọ́wọ́ máma kọ̀kọ̀ tiẹ̀ ni wọ́n lọ́wọ́ máma kọ̀kọ̀ kí kọ́lá ní tó ṣẹlẹ̀ ní náírà ní ìṣẹ́jú mẹ́rin ọ̀hún máa ọlọ́wọ́n máa wọ́n sì yọ̀ fọ́jú fún un ó sì mọ̀ pé tọ́ bá mọ̀ pé ń dọ́lé tí ní oníṣẹ́ ní àtọ́lọ́n bá wọn ṣe mọ̀ náà jáhìlì o so àwọn ọmọ kí wọ́n náà sì dọ́tò torí tàwọn náà sálà àwọn ọmọkẹ́ so that ṣe mà ẹni tó bá máa kọ̀kọ́ ẹ̀dá kùn ṣé kí ni o tó gbalẹ́ tí kò ní mọ̀ pé <laughs> now ọ̀nà kọ́ ṣàánú so n táwọn sọ ni pé irú eléyìí o ọ̀nà máa ń pè tí àwọn bá mà ọ̀dà tẹ́ pé kìíní sọ ṣùgbọ́n o ẹni tó máa rákà kìtà ọ̀tún àbẹ̀sẹ̀ òkú torí jẹ́ àbámọ̀ yọ̀pọ̀ máa fọ ọ̀dà lójú ọ̀nà kọ́ ṣọ́ abẹ́ ó ṣàánú wa àwọn fàdúrà ṣe aláàmà ṣe pé wọ́n máa mọ̀ mí wọ́n máa dáadáa ṣé mo ti wọ́n sì ní àlùfíà níbẹ̀ انا شال فيها ده انا كان انت انا شيت انا شيت انا كنت تحقيق كنت أنا كويس وانا خطوت دي سنه آه، أنا ايه انه يعني داتي اسكو ما داتي انا دار دي طالع انا صدا شيخ العلامه الشيخ الشيخ الشيخ مباز رحمه الله الشيخ انا دفعني صادين داني الشيخ الامين بين وسي شي الشيخ عبد الرزاق العلامه عفيفي المصري انا دار دي طالع كلها علماء ااا آه، آه، العلامه الثاني so bàtí wọ́n dálẹ̀ àwọn ṣíà wọn náà náà sọ ọlọ́fíìdọ̀ wọn náà sọ pé àwọn fẹ́ ní ọ̀dùnríyà ẹ̀dọ́ dára sọ pé àkídà ṣíà ọ̀dà àwọn mùsùlùmí nìkan tọ̀ fàhálà ní ìsìn nípa owó nípa kínní nípa ìgbẹ́sìn wọn náà fẹ́ ní ọ̀dùnríyà wọn náà fẹ́ ní membership ńbẹ ah kò sọ́nà tí wọ́n fi lè sọ pé kí wọ́n ní membership sọ́nà pé wọ́n pẹ́ mùsùlùmí náà náà kára kún wọ́n bá gbé sọ́dọ̀ àwọn èèyàn lárí dàgbáyé ọ̀nà ará kílọ̀tì àti nìkan wọ̀ bẹ̀ kọ̀tán tí sheikh ṣe ni pé sheikh ní kẹ́ tó lè sọ pé ní ọ̀bùrìyà nahnu wa iyyakum join a ni ẹni ní tó ìgbà tí sọ láàánú láàánú àní di torí pé inú tí máa fi ń sọ̀rọ̀ ju máa ń ni sì ń kọ́ so lẹ́yìn alkitab sunna lọ́gà gbogbo so so that tana bi se sa tana bi se tana bi sa da wọn ọ̀rọ̀ àwọn ọgbọ́n táwọn afá mi sọ fún mi àbùkásọ àwọn sheikh al-usul al-usul rahmanullah wọn ni ìgbà tí wọn ṣàbẹ̀rẹ̀ báyìí lọ́wọ́ àwọn kan wá kí wọn nínú àwọn ṣe àtọwọ́ láti iraq tàbí kí wọn sọ̀rọ̀ ọ̀dọ́ náà tí wọn ṣe àtọ́sí dáadáa àwọn tọwọ́ láti iraq yẹn láti ṣáàmù suna daraba alaba kaka ba mu wasu ta man kada ruwan mulbaga a ruwan mulbaga sai da kamar ya wani baba tí wọn bá wa kí wọn tí wọn bá sọ̀rọ̀ tí wọn bá bẹ̀rẹ̀ kọsán wọn kì í sọ̀rọ̀ wọn kì í dá wọn sọ̀rọ̀ àmọ́ tí wọn bá ṣe ní sẹkìndà kí dá wọn yẹn dákẹ́ bákan náà wọn bá dìgbà ní tó ń ti dàgbà tí wọn wá bàbá ní ah, bẹ́ẹ̀ fẹ́ sọ kankan wọn ní àwọn sọ̀rọ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ń dẹkùn ṣe ẹ̀ ń ṣe ẹ̀ àwọn kan ká wọn ṣèpìlá olórí àdọ́dọ̀ yá ni wọn ní jésù kẹta sí ni ó ti jáde náà wọn sì láwọn lọ wọn bá dàgbà dápọ̀ àwọn lọ. so kọ́lọ̀ kó ṣàánú ẹni táwọn sọ ibi táwọn sọ bọ̀ ni pé ẹni tó bá fi nǹkan wọn pamọ́ kọ́lọ̀ bá fún yẹn nímọ̀ àti irú ìgbìmọ̀ tó bá jọ bẹ́ẹ̀ kọ́dà òṣù olùfẹ́ kọ́dà nǹkan kan tó bá jọ tẹ́ ẹ̀ kọ́ ẹni tó bá pẹ́ ti mọ̀ pé munharif ni àkàdíyàn èèyàn fi mọ̀ pamọ́ èèyàn fi pamọ́ obìnrin tí wọ́n ti rí pé yóò lo ìmọ̀ síbi tí ọ̀dà tí àwọn bá kọ ẹ̀yìn fìmọ̀ pamọ́ àwọn onímọ̀ ọ̀kà kún un kìtìmọ̀ àlẹ́ ìlú wọn kọ́dà kọ̀ wọnú hadisi yìí kọ̀ wọnú náà ni wọ́n ní kí a máa sọ̀rọ̀ nípa rukas lọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ pé àwọn fosfax tí wọ́n sì lò ẹ máa sọ rukas pé rukas ọ̀gá ẹ̀yẹ tí wọ́n wá sí lò tí wọ́n máa ṣe láwọn àtàrà ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lá tí a máa sọ̀rọ̀ nípa pé ọ̀rọ̀ míì lọ́dọ̀ àwọn aláṣẹ kàkà bá ń tọ́ pé ó lè ṣì wọ́n ó lè dárí wọn lọ́dún kí wọ́n máa yan àwọn ẹni tí wọ́n ń kó jẹ̀jẹ̀. lọ́wọ́ dání pé wàá ń dọ́rọ̀ bàbá àràkọ ẹni àkàrà máa rà kọ́ pé àdéhùn nìkan ni wọ́n máa kóòtù wàá ń àkàrà máa rà kọ́ dọ́rọ̀ bàbá àràkọ ìgbà bá gbówó rẹ̀ kọ́ bàbá náà ó sì ń bá lọ́sọ̀ rẹ̀ ó ń dára ẹni tó bá jẹ́ kò sí ẹ kí wọn ṣe kòrìjì lórí o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó dọ́gba sóti àti torí fitan tí ó ṣẹlẹ̀ kò sí ibi ṣe kòrìjì eh, tí research ẹ̀ dà àbí ẹ fún mi ní example kan bí tí wọn ti sọ pé àwọn ṣe kòrìjì tí wọn ṣe ìmọ̀ tí wọ́n ṣe kí wọ́n nígbà sáárà mọ̀lọ́hárà wọ́n protest wọ́n protest wọ́n ṣe obìnrin sọ̀rọ̀ oríṣiríṣi ọkọ̀ wọn ń pè so èwo ló bá láfẹ́ àdìsí ṣùgbọ́n nǹkan sọ ni pé lẹ́yìn náà kẹ́ni náà mẹ́rin náà máa máa kékeré sí tí kò máa kóòtù láti ṣẹ́ni máa kóòtù àfi irú eléyìí ó sì máa kọ́ alábòsí lẹ́yìn yìí iná lórí ẹ̀kọ́ tí wọ́n á pé ṣàbòsíbòsí ọ̀wọ́ ọ̀nà àbí so lórí lórí lọ́tọ́ wá sí pé kíní bá wọn bẹ́ẹ̀ náà ni àwọn kan mi náà tó jẹ́ pé àwọn yẹn lè ṣù lò tọ́lọ̀ àbí kí wọn sára sàṣùn lọ́kọ́ pé ẹ̀yàn náà máa máa ṣe kékeré ẹ̀hẹ́n kò bá mu inú kò ṣàánú kò ṣàmánà wa àbí tọ́ yẹ pé àkàlàtọ̀ àwọn èèyàn bá ń bẹ àbí ìjòkó bá jàmá àlàáfíà fúlàní àwọn èèyàn tọ́ yẹ pé oríṣiríṣi àwọn èèyàn wọn kálukú ní mọ̀tọ́ wa bá mu inú kò ṣàmánà iná ní ọdún nàkúmọ̀ náà àwọn zẹ́mọ̀ nàkúmọ̀ ìwọlé hùdá nàìjíríà nígbà yìí nígbà yìí náà wọ́n lọ́wọ́ بجد. كنت مسألة كويشن عن هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت لك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت